وكل ضلالة في النار lẹ́yìn tí a dúpẹ́ fún Allah tabaraka wa ta'ala léyìí tí ó tún wò nínú àánú rẹ̀ ó tún sẹ́wà kù lẹ́nu èmi yìí òun ní ṣe ọjọ́ kẹrìnlá nínú oṣù Zulhijjah tí í ṣe ọjọ́ karùn-ún ọdún léyà oṣù Dhul-Hijja ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijra léyìí tí a tún kí wa káàbọ̀ sọ́dọ̀ àwọn ọmọ ìyá wa àwọn ẹni wa solidarity àti wa ọlọ́run tún ní kí ìpàdé wa kò lé ní nítorí pé tó ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ ni wọ́n fi ń tóbi létí pé nínú àwọn tá a jọ péjú lèsì wọ́n ti padà lọ sọ́dọ̀ ọba dẹ́dà ọlọ́run kọba ní fèrèjì wọn ọlọ́run kọba ní kẹ́ wọn ọlọ́run bí káwọn ní ṣe pẹ́ àti jìnnà lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run kó ṣe kásìmọ̀ tó ń tọ́ ní ọ̀dà àti gbogbo alápapọ̀ lọ́kùnrin wa lóbìnrin wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ìṣe àwọn àjọ wa solidarity ṣe pé wọ́n ní onímọ̀ rẹ̀ dáadáa bí àwọn ìmọ̀ọ́mù wa bí àwọn àbó ọ̀sáàmù gẹ́gẹ́ bí wọ́n mú ṣe sí ládùú alẹ́ kan aláì dáadáa lélẹ́yìn èyí tó wọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà táwọn èèyàn bá fẹ́ péjọ kẹjú aṣọ́dún ìjó ní máa ń ṣẹlẹ̀ torí bí bí wọ́n ń ṣe ń sìn ń sìn máa wá báyìí bọ́yẹ̀ karùn-ún ní ìjọba ti jù bẹ́ẹ̀ lọ́nà a sì mú tọ́píìkì tó ṣe wípé yóò ẹ̀kẹfà nìyí tí ó sì wá láǹfààní gidi àbí ọlọ́run ọba sùhánù bí tó fi ìyọ́nú ẹ̀ tó fi kó oúnjẹ ọkọ má fi bínú ẹ̀ tún yín ká o èdè àìyéèdè alálàfà yìí ni kẹlẹ́fẹ́ máa darí kíní yìí ni ẹ̀já gbé kíní kẹ́mẹ́wọ̀ ẹ̀já àìyéèdè ọlọ́run ní ti sáà yẹn ọlọ́run sì kárí fi àlùbáríkà sí àjọ náà ọlọ́run sì ká wa pẹ́pẹ́pẹ́ lórí ìpayọ̀ ọlọ́run wá sí kan lórí ìpayọ̀ ọlọ́run nítorí pé àlẹ́ àṣẹláàbò yọ̀mọ́ eré ń bá àdóhùn lè àbí àdóhùn ilẹ̀ mọ́tàkì àwọn olólùfẹ́ wọ́n bára wọn sọ̀tá níjọ́ gbẹ̀dàlùkìyàmà àfàwọn ẹni tí ìpayọ̀ ọlọ́run bá kà wọ́n pọ̀ lókun ọlọ́run bá a ṣe jọ ìjọ rẹ̀ láyé jẹ́ àtúnjọ ìjọ rẹ̀ lálùjẹ́ náà ọlọ́run kọ́ gbà rẹ̀ kò sí bẹ́ẹ̀. ẹ̀rí lè ní èyí tí wọ́n fẹ́ ká tún wò òun ni a pè ní àtàwákòlì àtàwákòlì àlọ́lá gbígbára lọ́lọ́run. Níbi lábárí tàwákòlì, àwọn èèyàn sì láìkì gbólóhùn yìí pípọ̀ jù ló fi já sí wípé ohun tí èsè kọ wọ́n fi ń pè yàn lè e kọ. ẹlòmí ò bímọ kódà màmá àtẹ̀mí náà sọ rí nínú àbúrò tó bí lé mi wọ́n pè ní táwà tọ̀wọ̀ kẹ́ǹtù èmi náà fẹ́yàwó kan rí tó ń jẹ́ kí ni tọ̀wọ̀ kẹ́ǹtù ẹ̀rí yìí sì ṣe kọ. bẹ́ẹ̀ ni o àwọn kẹ́ǹkù kí ń ṣe é kọ jùmlà ní ìbárọ̀ anìlẹ̀fẹ̀ẹ́lẹ́ wọ̀lùfààrẹ̀. kẹ́ǹkẹ́ǹsì ni ó kójọ lórí ọ̀rọ̀ ìṣe àti ọ̀rọ̀ ìṣe lọ́pìnrin fẹ́ àti olùṣe èyí tó kù ní sọ́tẹ̀. Tàbá ní wọ́n bá ní àtúmọ̀ rẹ̀ ló ti sọ lódodo àlẹ́sìmáwò látọ̀ àlẹ́rí tó bá jẹ́ orúkọ àgbọ́dọ̀ máa sọ pé ti tẹ́tẹ̀ fi ń ké ní ìkàrà ẹ̀. ṣùgbọ́nlẹ̀ kan náà tabáníká túnmọ̀ ọ̀tàwọ̀ kẹ́lìtù ni mo ti ń tún ni pé mo gbára lé. tí mo gbára lé ni wọ́n bá tún ní yorùbá náà bá fi kẹ́ sí ọ̀nà ẹ̀dẹ̀ sì máa dáhùn. òun lọ ọ̀kan kì í ló fi já wípé Sínú àwọn ọmọ mi kan, mo rò bí táwà lè kọ̀ yá. A fẹ́ tí ń jẹ orúkọ yí lónìí ni. Ló fi ẹ̀sà máa gbọ́, ló fi já sí wípé, ló fi já sí pé ọmọ mi kan nínú àwọn ọmọ akéwù mi lóbìnrin. Wọ́n ní táwà ni, wọ́n ní à. Èmi ò pè ọ́ ní táwà o. Mo ti máa pè ọ́ ní mọ̀tàwákílàtún. Mọ̀tàwákílàtún alàlà olùtara lọ́lọ́run ìyẹn nítumọ̀ nítorí tí èèyàn ti wá ní wọn tó ń pè ní ìsùn fàáyé orúkọ olùṣe mọ́tàwá kílàsọ ìtumọ̀ rẹ̀ ní olùtara lé ọlọ́run ọba sọ̀hánà ìyẹn pè wájú ká pè ní tàwà kárìtù lọ tàbá pè ní mọ́tàwá kílàsọ ní túmọ̀ pé olùtara lé ẹni yìí à ń ròyìn ẹ̀ níròyìn tó dágbé olùtara lọ́lọ́run ọba so nípa bẹ́ẹ̀ àtàwákòlò yìí èdè lábáwá yìí tí sì ń tún ní èdè lábáwá òun ni àtìmọ́ọ̀dọ̀ àlọ́lọ́wọ́ rí ní àmọ̀rin náà kí yẹn fara ti ẹlòmíì ó dìpẹ́ǹdì lórí ẹlòmíì níbi àlámọ̀rí kan pàtó tí mo dìpẹ́ǹdì lórí ẹ̀ o láti jẹ́ lọ yé alẹ́ káàdì fẹ́ni lórí jama Allah kọ́lọ́ bá dẹ́dà sọ wípé àtàwọ̀kẹ́lá alẹ́lẹ́hàyè lẹ́bí àyẹ̀mú fárátì Allah tó jẹ́ alààyè tí ò ní kú láyé orí bàbá gbára lé bàbá bàbá lè kú ó gbára lé ìyá wọ́n lè kú agbára lọ́kọ ọkọ lè kú bí ìgbára lé ìyàwó àfi ìyàwó mi ó lè lọ bó jọmọ náà bó jọgà ó jọmọ ọsẹ ìfọmọsẹ́mi ẹ bá sì ti wá àkọsí problem ṣùgbẹ́ni tí ẹ lè farati ìjẹ́ àtó farati wọ́n ní ká ní ọ ní àmà tó nípa bẹ́ẹ̀ a bá fẹ́ sàlàyé kí ló ń pè ní àwọn ìpìlẹ̀ yìí ní ìtumọ̀ ṣẹ̀ríà ìtumọ̀ rẹ̀ náà ni kíyàn sòtítọ́ níbi ìgbára lọ́lọ́wọ́n ọba látẹ̀lé káàfi máa wá àǹfààní nípa àgbà kọ́lọ́run ní ó sì wá láǹfààní láti máa wá títí nira àgbà kọ́lọ́run ló lè tarí ìnira dànù fúnni àǹfààní yẹn èyí tá ń wá ó ṣe ṣe kọ́ wà nù kí ni òmórí dúnìyà àfihàn bóyá ọ̀rọ̀ ayé ni àbọ̀rọ̀ ti dànù ìnira ó lè jẹ́ àwọn ìnira tí máa ń tẹ̀lẹ̀ láyé àbí kó sì jẹ́ ìṣòro tí àwọn èèyàn kàn ní kíní ọ̀ níjọ́ tó dára sí àmì. Ìjọ ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé. Mùmí ní ò lè jẹ́ mọ̀tàwákìlà àlọ́lá ẹni tí ó gbára lọ́wọ́ ọlọ́run ọba ní tòótọ́ àti kó ní ìgbọ̀kànlé nípa ọlọ́run. Kó sì dábàá dáadáa sọ́lọ̀. Dá àwọn àkíwọ̀n ni wọ́n ń sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni wọ́n ní sí pẹ̀lú yàrá kíní ìwé kíní ìwúlẹ̀ ó jọ bí kò lè ní ọ̀dẹ̀ mùmíní gbọ́dọ̀ máa ní gbọ̀kànlé ọlọ́run ọba bẹ́ẹ̀ tí mùmíní tó lè jẹ́ olùgbàrá ọlọ́run ọba ọgbọ́dọ̀ ní àtúntò bí láàyè sàárẹ̀ orí ìtọ́sílẹ̀ sínú ẹbí láyé mọ́sà aléhì sọláàtọ̀ sàrà níjọ mi nígbà tọ́lọ́run rẹ mọ́sà sí fìràwọ̀ àti àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ tí wọ́n ya bó rán wọn ò gbà tọ́lọ́run wọn ò gbà tàbí ọlọ́run ọba mọ́sá àlejò sọlá kò sọlá. ọlọ́run padà wá rí ọwọ́ ajáde fún gbà wàhálà yìí kọ̀. nílẹ̀ Musa àlejò sọlá tó sọlá pẹ̀lú àwọn tó nígbàgbọ́ sí wọn ajáde. bí fìlànà àtẹnumẹ́wà rẹ̀ mọ́ sí tẹ̀lé wọn nìyẹn. Àdédé ní wọ́n ṣe kẹ́ odò ní ìlú. Àà, ẹ̀bí láyé Mùsùn alẹ́ sọ kí Odò òsè rọ́lù, àtọ́ òsè fèsì, ní kúkú wọ́n náà yóò sì mú wa tẹ́lẹ̀, yóò mú wa balẹ̀. Kódà, àwọn tó tẹ̀lá nẹ́bì Musa wá sọ fún nẹ́bì Musa yìí pé, kí ná làwọn o. Láà, odò lákẹ́ yìí, àwọn fìrọ́nà ọba wa ni wọ́n rún wá dé ìtàdéta sí ni. Irú ìgbára lé ìlàfẹ́ kí gbogbo onígbàgbọ́ òdodo ní èyí tá ń ṣàlàyé lọ́wọ́. Kí ànẹ́bì Musa sọ, àlejò sọ̀rọ̀ àdọ̀sọ̀lá ọ̀nìkàlá ìnàmọ́ ìyàrọ̀ gbí àyàdìní orí bẹ́ẹ̀ sí ń sọ́yẹ̀ ẹlẹ́dàá mi ń bẹ pẹ̀lú mi àyàdìní yóò tọ̀nà mọ́ mi kó láṣẹ dì í káfìlà ń bí lónìí ọwọ́ tọ̀nà sọ́nà ọlọ́run máa mú tọ̀sọ́nà wà ń dọ̀tọ̀ ìlúpọ̀ bá dẹ́dà padà sọ fún musa aléhi ìyẹn máa ló bí twenty kìíní kan hours lórí ẹ̀ kí o sì ní sí ìdí ojì ibi kí lọ. ọwọ́ àfikọ̀ kánà olóyè rẹ̀ pé yóò tún wá pín nìyí ó pín sí ìrìn méjìlá fámìlì méjìlá tí wọ́n wà lẹ́yìn nàbí láì mọ́ sàrẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú àwọn Israel ọwọ́ ajá sí pé fámìlì kọ̀ọ̀kan mú ròdù kọ̀ọ̀kan nínú àwọn títì tí odò yẹn pín sí alùpùpù àfikọjá àwọn fìlànà ògà wọn kọjá wa ní ọkọjá àwọn ti padà tẹ̀lé sínú omi ni mùmí ní ò lè jẹ́ ní tí ọgbà ọlọ́run ọba tòótọ́ àfi kó ní gbọ̀kànlé yẹ́yẹ́ sí Allah tabaraka wa ta'ala ó sì dábàá dáadáa sọ́lọ́run wípé ọlọ́run ní fi múlẹ̀ o ó ṣe bí kó sọ̀rọ̀ ní o kò ní ilé o ó ṣe bí kó fẹ́ yíwọ́ ni o kò ní yíwọ́ o irúfẹ́ bẹ́ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sanibà Muhammad sallallahu alayhi wa sallam nígbà tí wọ́n ṣe wọ́n fẹ́ ṣe hijrọ́ ó wá sọ fún àwọn ọ̀tá àwọn kùtù kan tó ń pè ní dárò hira abẹ́ jabalu thawr àwọn kan gbé jabalu tóró hirahu níbi tí máa ń lọ nígbà tí wàá yóò fi sọ̀kalẹ̀ yá sí láàrin méjèèjì ayé wọn ọ̀dí papọ̀ jábálù sọ́ọ̀ àwọn làwọn ya máa ń pẹ̀lú jábálù tóóró nítorí pé Yorùbá èkúta èkúta so táàyẹ ni Yorùbá ń pè ní ta àwọn ń pè ní jábálù tóóró nígbà Muhammad sallallahu alaihi wasallam láti Siddiq wọ́n á sá sínú òkúta yìí nígbà wọn fi palẹ̀mọ́ báwọn sì máa dira ẹ̀rí gbogbo nǹkan ẹ̀gùn tí wọ́n lò ní everything ní ìjẹ̀jẹ̀ tí wọ́n máa jẹ lọ́nà ni wọ́n á sí pamọ́ sínú kòtò yẹn báwọn kèfèrí yẹn ti dé nìyẹn wọ́n á dó sókè àwọn dẹ̀ sì wà nísàlẹ̀ ẹ jẹ́ kí ní ojú nà díẹ̀ sí o so wọ́n dó sókè ànábì wà ní kíni o wọ́n wà nísàlẹ̀ àti abáṣẹ Siddiq radiyallahu anhu abáṣẹ Siddiq wa ń sọ wípé wọ́n mà rí wà táwọn ẹni bá wo ìsàlẹ̀ wọn á dùn à nígbà jíjẹ ọlọ́run ọba sọ nípa ìgbára ọlọ́run ọba nìyẹn o ó ní rabaki ma ọ̀zọ́nùkà bìtìnẹ́ẹ̀ni lọ́hù sálẹ̀ sóhùmá rabakiri àbáwò ló ń dá ẹni méjì ọlọ́run sì kẹta wọn a ti gbìyànjú tó ọlọ́run ò ní fi wálẹ̀ ọlọ́run sì padà lá nẹ́bí sallallahu alaihi wasallam tó nípa bẹ́ẹ̀ mo ní ò lè jẹ́ olùgbàrá lọ́wọ́ ọba nípa àti gbáralé àyàfi kó ní gbọ̀kànlé nípa ọlọ́run ó sì dáadáa dáadáa sọ́lọ̀ ó tún wá juwọ́ ju tẹ́lẹ̀ láti ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ kejì tá bẹ́ yẹ̀wò òun ni pé kájẹ́kọ́ lọ yíwa pé ìyàtọ̀ bẹ láàrin àtàwákóló àtàwákùlù àtàwákùlù ìgbára lọ́lọ́run ọba tá ń sọ ìkan tún bẹ tó ń pè ní àtàwákùlù òun ní mọ́júlú ìgbára lọ́lọ́run ọba ó yàtọ̀ sí tàwákùlù ìtọ́pẹ̀ ní àtàwákùlù ahọ́n méjì ni máa mú mi yóò ní iṣẹ́ yóò sì ní èròǹgbà nínú àwákóló tó bá ṣẹ̀rí àwọn a ní iṣẹ́ nínú a tún ní èròǹgbà nínú àmàlú wà àmàlú àyín ìlàkọ́kọ́ ìkejì ní àmàlú alif èyàn ṣiṣẹ́ múlẹ̀ kẹ́nìyàn gbà ọlọ́run ní òye gbóhun tàṣeyọrí irú ìgbáralé dáadáa tí ṣẹ̀rí àfẹ́ ní òun ni kéèyàn gbá mú àṣìbáàbù okùnfà ẹ̀rí kéèyàn tó afárá ti ọlọ́run ọjọ́ méjì wọ́n ni máa sọ pé ọlọ́run bá ti kọ́ mímọ̀ mọ́ mi máa ní mímọ̀ ọ̀kíw kọ́lọ̀n bá ti kọ́ pé ń bímọ ọlọ́kọ̀ ọ̀fẹ́yàwó kọ́lá ní ẹ̀bá lọ́kọ̀ ní ẹ̀fẹ́yàwó lẹ́kọ̀ sí ìgbó ẹ̀mà súnmọ́ra yìí ọmọ bá nìyẹn tí ẹbẹ̀ ilé ìlú ń pè ní àtàwà kùló a ṣiṣẹ́ ṣùgbọ́n a gbà pé iṣẹ́ tá a ṣe yẹn kí ó jẹ́ ká ṣàṣeyọrí bí kò sí kọ́lọ́ ní ó jẹ́ ìgbàṣẹ́ èèyàn gbọ́dọ̀ gbára lé agbára ah, agbára yìí ni o kíyàn wà gbádá lálẹ́ ní ìsìnkú onígbò nílọ òun fẹ́lọ̀ fún ìyàwó òun lónìí ìbejì lóò ah, ah. ló sì mọ̀ owó ọlọ́run lè níwà báyá yóò doyún àbóbìnrin ọkàn fi sara rindin lásìkò fún ìmọ̀ ẹ̀sìn wọ́n ṣe wàhálà pẹ̀lú pé ọba ìyàwó rẹ̀ lò wàhálà ni ṣùgbọ́n bóò ni ó ṣe di ọmọ àwọn ọba ní ẹ̀wà ọba mi ẹdí ẹ̀yìn ẹbá tún gbìyànjú tó fẹ́yàwó tí ò súnmọ́ yàwó ẹ̀yàn tí kò tún ti ṣiṣẹ́ abẹ́ ẹ̀dí gẹ̀ẹ́sì ọba ń rẹ̀ kẹ́ tí òun sì fẹ́ bímọ láìsí mọ́ríàmù ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fún mọ́ríàmù ṣùgbọ́n kọ̀ sọ fún wọn sì ti ṣẹlẹ̀ ní kéde kí ọ̀lágbára rẹ̀ ìkéjì káàkiri ní àtàwákòyì òun ni kéèyàn máa ṣiṣẹ́ ó sì máa retí èsì Anas bin Malik radiyallahu anhu wọ́n ní arákùnrin kan gun ràkúnmí wá bá nẹ́bí sọ̀lá rẹ̀ sílá èyí náà dẹ̀ sì mọ̀ pé ràkúnmí máa ń ga bí ẹ̀ bá gùn wọ́n sì mọ̀ pé ẹni tí ń bọ̀ yìí gun ràkúnmí ọgá lórí páàmù púpọ̀ láti ní rí lókèrè arákùnrin ní ọlọ́run káàrí pé ọya wọlé ìgbàwà mi dẹ̀ sọ pé kí n bí anẹ́bì lè rè pé àkúmí mi òjíṣẹ́ ọlọ́run gbé ǹdé mọ́lẹ̀ ni àti kí n gba ọlọ́run ṣe ó ní kí n ṣe bẹ́ ọdíjọ́ aláàrin jẹ́ ìsọfà ní àkílẹ̀ ha lọ sọ́ra fúnmí rẹ̀ mọ́lẹ̀ mọ́ tàwákàlẹ̀ àlọ́lọ́ ọwá ṣe ìgbà ọlọ́run bá gbà yìí kí ẹ sọ pé ní ṣiṣẹ́ wọ́n máa retí ìsìn jókòó tẹ̀tẹ̀ rẹ̀rẹ̀ láì ní ṣiṣẹ́ kan tó sì máa retí àbájáde ló fẹ́ ilé yìí àgọ̀ ni wọ́n pè àgọ̀ ọ̀yá pé kí èèyàn ṣiṣẹ́ kọ́ wá gbára lé iṣẹ́ àìnígbàgbọ́ ni wọ́n pè súnnẹ̀ ní kò ṣiṣẹ́ ìmọ̀nù ní kọ wá gbà pẹ̀lú tó ń ṣe ẹgbẹ́ òjì ọlọ́run ló ṣe kẹ̀lẹ́ ó báyìí wọ́n dájú pàtí mọ̀ yàtọ̀ láàrin kíni o láàrin wọ́n pè ní àtàwákóló àtàwákóló ẹ̀wà rí àtàwákóló dáhùn yìí oríṣiríṣi ni onírànà ọ̀rọ̀ kẹta ni ìkẹ́kẹ́ dáhùn tẹ́ ni àtàwákóló ilẹ̀ ìbáyádá ìgbára lọ́lọ́run bá nù ìjọsìn tá a bá ṣe àti àwọn ọ̀rọ̀ ilé ayé wa àti ọ̀rọ̀ ẹ̀sìn wa ìfàlọ̀ fi ti ọlọ́run a lè fi tẹlòmí ìjọlọ́run lọ ọ̀rọ̀ ayé wa ìgbé bọ́rọ̀ ni ó ṣe dá tí ó fi yanjú agbájá yìí ni kí n bá rí kò sẹ́ni áà ó ti ṣírí tó àṣìláà ẹ̀bọ̀ nílá ni áà ẹlòmí ni ọgbọ̀gbẹ́ nìkan kú ọjọ́ ni sí máa ń sàlọ́ aláàánú òun lọ́ọ́ ìyá má jẹun o ààrẹ nìkan tọ́kọ rẹ̀ kú yọ́nà pé ebi o ebi o ebi ọmọ àpátíṣà sọ́hun lá o ìgbára léyìn rẹ̀ ti ń pọ̀ jù jama mọ́nì rọ́ọ̀dìk Allah kárí máa ń pèsè fún yìí lọ́hun ni ẹni tó kú ìjọ́ kan wà láyé tí wọ́n ń gbé káàkiri tí lè ti owó kọ́ńkọ́ wọ́n náà sì gba ìkílọ́fẹ́ fi hàn pé jọ pa wọ́n láti wù lè wà láyé àrísìkí rẹ̀ bó ṣe jẹ bó ṣe mú ọwọ́ bá dẹ́dà lọ́wà ẹnìkan nù gbára lé nìyàn ilé ẹ̀kọ́ ní ńlá ni kò dìpẹ́ǹdì lórí ẹnìkan ibi ohun bẹ́ni ò lágbára àti séjọ lọ́run lọ àbí lágbájá ẹni tó lè sọ ẹ̀bọ̀ lánà lè rí yìí ẹ̀bọ̀ lánà rí àti gbọ́dọ̀ tún máa mú. tàwákùlù kejì òun náà ní kéèyàn dára léèyàn níbi okùnfà tó kíá okùnfà tó kíá ẹ̀rí ẹ̀rẹ̀ nìyí afẹ́kọ́lé mo wá lọ wá àwọn ìjìnlẹ̀ àti rí wọ́n pẹ́ bí ẹ̀rí àtàrùn ilé ní mo ti fi tí ọ́n sáti kọ ọkọ̀ ta ọkùnrin ṣùgbọ́n mo tagbára lé lórí ẹ̀yìn sáadá kì ní ẹ̀wọ̀n àbá mọ́ ní ìkẹta rí ni ó dẹ̀ kílẹ̀ àti wa wọ́n wá lọ bá ara sọ wá ní yóò tó bá tẹ̀wá ti tẹ́ni lọ́rùn àti bára lé yóò rẹ̀ lọ ṣẹlẹ̀ sí àwọn èèyàn sábẹ̀ káàfì jọ ní wọ́n rẹ́ nìkẹ́ jáde nínú wọn ó jẹ́ tó bá rí tó dáa jù kábàárà wà rà wá kò fi tẹ́wà lọ́rùn irú eléyìí kìí ṣe àárọ̀ ipò ti ti tẹ́ǹdì lórí ẹ̀ lọ́ba yẹjú ẹ̀ gbogbo ọba ti ṣe kò ti dá níbi àwọn okùn kàkà fojú rí kí ẹ̀ tá a mọ̀ sí ìfẹ́ tó burú bẹ́ẹ̀ èèyàn sì lè jẹ lẹ́bọ̀ látara rẹ̀ ṣùgbọ́n nǹkan tó fi pọ́lọ́hun ní máa ń ṣe ọlọ́hun nìkan ní máa ń fún yẹn ọwọ́ àtúntò ti di fẹ́ǹdì lórí ẹnìkan tó ní ó ṣe fún ọ léèyàn ni wọ́n ń pè lẹ́bọ̀ gbogbo ẹ̀yìn olùgbọ́ mi alákànlé káwà gbára lọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní ọlápọ̀ ọ̀pọ̀sìn náà wọ́n sọ́lọ̀ wọ́n ni a ní gbára lọ́lọ́wọ́ ọba wọ́n sì máa darí àríṣìkì sí ẹ̀ ìlà táàr wọ̀lá kúnfà wọ̀lá takallò kò ní wà lára ò ní ṣe lálàsí ò ní lálàsí alábọ́rùn kẹ́kẹ́ ò ní sí fún nítorí pọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala àdéhùn tó bá gbára ọlọ́run bá kọ àwọn àṣù ọ̀yẹ̀rùzókù omi àyíkú láì àtẹ̀sí. ọlọ́run máa tó wọ́n dẹ̀ pèsè fún ibi tí ò lérò fóun ti lè rí àrísìkì. nínú àjùlọ láti sọ fún ìgbára ọlọ́run ọba sọ̀fánà anẹ́bí sọ̀lá àlùsọ́lá aláwọn ọjọ́ kan máa wà lójánà àfọ̀ ìdásórún káfọ̀ ìdásí pẹ́yì nítorí pé ẹyẹ ni a mọ ìwà tàwákúlù mọ̀ jù ẹ̀mí àwọn ẹni ẹlẹ́ wá dàbí ọkàn ẹyẹ ẹ̀rẹ̀ àwọn kẹ́nà àwọn ẹyẹ onítàmọ̀ ẹyẹ ń jẹ ẹyẹ ẹnu hadith ọ̀rọ̀mọ̀ ìfàtọ́bọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ عنه الجزالان صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لا رزقكم kàmá ìyẹ̀rùsọ̀kò tọ́yọ̀. Ó bá já sí ẹgbà ọlọ́run ọba ní tòótọ́. Ọlọ́run tẹ́sì máa pèsè fún ibi tí máa ń pèsè ẹyẹ. Bóòlù ẹyẹ sí rárá sí kì. Ẹyẹ nìyí o, kẹ́kọ̀ọ́ tó ikùn rẹ̀ ó ti yó ṣùgbọ́n jẹ́ mẹ́rin má jẹ́ àgbàgbé kìí fi fẹ́ sí ẹyẹ ni ọ̀tá kú sórí ìfẹ́ o ẹ̀sìn gbọ́ mi ẹyẹ yẹn ọ̀tá kú sórí ìfẹ́ ọ jáde ọwọ́ nǹkan tí ó jẹ lọ ọlọ́run sì pèsè fún kò sì ní àfojúsùn pé bí tó ń lọ ni nígbà tí ń lọ ọlọ́run kẹ̀ darí ẹ̀ ni káà náà ìgbà ọba ìgbà ọlọ́run ọba yóò nǹkan tó pàtàkì àtàkì rẹ̀ ó máa kí à torí àmì táàbùmọ̀ kí mú mi nílé yẹn wọ́n ni tó gbára ọlọ́run ọba ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wa 'ala Allahi fatawakkalu in kuntum mu'minin ọlọ́run ni ẹgbára lé o ẹ bá jáde tó fẹ́ tráhùn àti kọ́sẹ̀ lọ wá àwọn àtọ́lá àsomọ́ apá àsomẹ́sẹ̀ àgbékọ́rù àti sínú báyìí àbí bọ́ọ̀sì àsọmórí ìtẹ̀sùnbà àbí àsomọ́wọ́ àbí àfipára ń kọ̀ wọn ọ̀gára lọ́lọ́run ọba ọ̀ ṣàkóso iná because yóò ti dìpẹ́ǹdì lórí kíní yẹn débi wípé ọba kun èrò kẹ́mi tó lọ sí ìtẹ́jú ọ̀wárí sí mú àsomọ́ra àbí àfitápò àfipára ìdí ìfipára kó tó jáde yọ́ padà wọn lórí ìyẹn bá ti ń di bẹ́ẹ̀ ìyẹn ti bá dójú ìyẹn ti di pẹ́ǹtì lórí nǹkan yẹn àtà ìjàmbá ìgbà ọlọ́wọ́n bá tún débi ọ̀rọ̀ ògùn náà ló èèyàn ìpolówó ògùn náà yẹn máa ń polówó yẹn wọ́n láti sí gan-an wọ́n wá sọ pé kìnnìkan ajẹ́bí náà ọba ti sá láàrin aṣẹ́júpa adékíní ogbò àà ah, ọlọ́run ló lè ní gbogbo àyíká àmọ́rí tó bà wá ẹṣin ni ọlọ́run ni máa ń wòyàn sẹ̀ ogun yẹn ni ọlọ́run ní sì máa ń kádàrá kókù pàwọ́ níta àti fẹ́kórí kì í ṣe kí àfàìṣe ní kẹyàn ọ̀sẹ̀ kó nípa bẹ́ẹ̀ májẹ̀mú iman ọ̀hún náà ni tọwọ́sọ̀rọ̀ ọlọ́run ni àwọn onígbàgbọ́ òdodo inú ròyìn wọn ọlọ́run ròyìn wọn wípé innamal mu'minuna alladhina idha dhukira Allah wajilat qulubuhum àwọn mòmìnì wọ́n bá fi ọlọ́run sí wá sí wọn wọ́n wọn létí àlá ẹni wọ́n ti bàgbọ́n idha tuliyat alayhim ayatuhu zadatuhum imana wọ́n bá tún káyà ọlọ́run bá fún wọn àgbọ̀n wọn á tún ìgbàlá lọ́lọ́run ọba kí lè tẹ́ tó ti di ìfẹ́lẹ̀ lórí ọlá àtúntò ní sẹ́lì kò lè láyé sí ìbànà ilẹ̀ àmàkátàbà lọ́hùlánà wà máulánà àlọ́lọ́rì àbí ẹ̀tàwákẹ́lẹ̀ mọ́kínú kò ní sẹ́lì lẹ́ẹ̀kí náà dá ń sọ̀rọ̀ nípa ìgbára ọlọ́run ọba a ní ká má ṣe okùnfà o nǹkan bá yẹ kọ́ sí o àwọn ké sáwọn onígbàgbọ́ òdodo ẹni tí bá ń lọ ìdínpá ọlọ jẹun ọ̀gbẹ́ngbẹ́ ọlọ ọmọ mi òtútù mu ọlọ ọwọ́sàn àgbọ̀dọ̀ ní ọ̀gbára lọ́lọ́run bẹ́ẹ̀ ah! Ọlọ́run bá fẹ́ òtútù lè máa mọ̀ ọ̀fẹ́ ni òtútù sí lè mú. Ọlọ́run bá fẹ́ ibi lè máa pa ọ̀. Ọlọ́run bá tún fẹ́ ọlọ́run lè ní kéde. Ah! Gbogbo eléyìí kò ká ìgbà ọlọ́run ọba wa ìhànà ọ̀tààlá. Ká mú okùnfà. Ọlọ́run ọlọ́run sọ fáwọn onígbàgbọ́ òdodo kan lọ sí jihad. Ọ̀rọ̀ karùn-ún ni ìmú ń sọ fún àyà ọ̀. lọ sí jihad. Ọba dáadé kò tó hìjọ́rọ̀kùn àwọn nǹkan ìṣúra yín ní ọkọ̀ ọkà tẹ́ẹ̀fíńjà ẹkọ dání àti dáyín ẹmọ dání gbà tẹ́ ìkírun lọ́wọ́ ẹ má sọ fẹ́ ìkírun lọ́wọ́ ẹ dákun ẹni wọ́n bá kírun tálọ́wọ̀n ò lè sọ wọn ní jàmá wọ́n bá dẹ́dà ní kán mú gbogbo àwọn ọkọ̀ wọn ọkà wọn ìdá wọn ọmọ dání àníkà sí okùnfà kò túmọ̀ pé èèyàn gbára lọ́lọ́wọ́n ọ̀sùn hàn Ànábì sallallahu alaihi wasallam òun lórí rẹ̀ tó jù gbogbo ẹni tó wà láyé ó tó wá jó òjíṣẹ́ ọlọ́run òun ló sì lórí jù gbogbo ẹni tó wà láyé òjíṣẹ́ ọlọ́run a tún máa jíròrò ìjíròrò tánẹ́bí jíròrò kó tó rí kó ṣe nǹkan yẹn iṣẹ́ ni lẹ́yìn ìgbà iná wọ́n ní ó dídí èèyàn òun lẹni tó ní làákàyè tí tún máa ń gbàmọ̀ rẹ̀ ló jíròrò tí mo fẹ́ sí kìíní láì kílẹ̀ wo ó dídí èèyàn àbí ààbò èèyàn òun lẹni tó ṣe yí pé kìí gbàmọ̀ rẹ̀ mórí rẹ̀ pé ààbò èèyàn lẹni tó já sí pé òun tẹ̀ alórí eléyìí sí àbí orí eléyìí ò pé ní sì máa ń gbàmọ̀ rẹ̀ àbòyàn làwọn méjèèjì ṣùgbó ti bí gẹ́gán olẹ́gbẹ́gbẹ́lẹ̀ kan náà orí rẹ̀ pé ìtí máa ń ṣe kí ni ó ti máa ń dàmà rẹ̀ ọba dẹ́dà wá fàdínẹ́bì láti ẹ̀sùn lọ́wọ́ àdìsílá láti rí wípé káṣí okùn pa kò túmọ̀ pé àgbára lọ́lọ́run ọba dẹ́dà ni wọ́n ṣe àwérò òkè àmọ́ báwọn mùsùlùmí jíròrò nípa àlámọ̀ orí ìtìnà tó wọ́n fẹ́ dáwọ́lé ọlọ́run ọba dẹ́dà فإذا عزمت فتوكل على الله تمام bí àjọ wá sí wà rẹ̀ tá a bá ti jíròrò lórí ìkẹ̀kẹ̀ pé bóòlù ẹ̀sìn òkú ká ṣe ti ní ìhà èèyàn gbọ́dọ̀ yí tẹ́nu wá bá fi pọ̀ ìjíròrò yẹn ọ̀pá dẹ́dà máa ń fi ìbùkún sí yóò fi àgbẹ́kà sí nígbà bá ti lé ṣiṣẹ́ yẹn ẹ má yà á tuntun kan mí rò lẹ́yìn mọ́ àṣẹyìn lọ bá dẹ́dà ń pa nẹ́bí sọlá àlẹ́ ọ̀sẹ̀lá ní pé táwọn mùsùlùmí tí ó rò nípa alámọ̀rí tó bá fẹ́ dáwọ́lé àìdá àjẹ́mta tí ó bá ti wá pinnu kẹ́ẹ̀sì fẹ́nu láàrin lọ́kọláya láàrin àwọn ọ̀rẹ́ láàrin akẹgbẹ́ ládùúgbò nílùú abẹ́ ìsinmi dámọ̀ rẹ̀ tàà fẹ́mú kù ìṣẹ́bá ìláàṣẹ́ ọlọ́mà ti àjọkà sí ló ti kọ́ lóòrò ẹni ọba bá jẹ́ òjò jẹ́ nítorí ẹ̀kẹ́ ó sì lẹ́sì ìjẹnire ìjẹnsì ìjẹnire ẹbá tí wọ́n lọ pé mo bẹ́ẹ̀ sè ní ìbùkú máa ń wọ̀ tí ìyẹn bá yẹ ọlọ́run máa ń ní kọ́ọ̀sọ́kù àyà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí pé ọlọ́run pà nẹ́bì láti ọ̀sẹ̀ fàálàṣẹ ohun tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ni ọ̀rọ̀ jíròrò abẹ́sí gẹ̀ẹ́sì lẹ́yìn ìgbàlá lọ́lọ́run ọba sùhánà àti ohun tẹ́ fọ̀rọ̀ gún yẹn tó ọlọ́run ní ojú nǹkan ìyẹn ọjọ́ bá ti ń fẹ́ gbẹ̀yìn olùgbọ́ mi aláfọ̀nlé nínú àwọn ọ̀rọ̀ tí a kó wá fún wa òun okùnfà okùnfà ìgbàra ọlọ́run ọba o ọba o sáhẹ̀lú bin abdullahi àtẹ́sùrí orí mọ̀ tó àyànà fi háraka ẹni tó bá fẹnu gún ká ṣiṣẹ́ ká gbìyànjú lórí ọ̀rọ̀ ọmọ ti tó àyànà fi sunna tó ti fẹnu gún sunna iṣẹ́ tí mo ṣe yìí ti tó kò ní ìdíkí máa sọ pé ń fi ọ̀rọ̀ tí ọlọ́run mọ́ láti ẹjá máa sọ ohun tí ó máa jáde lẹ́nu wa ìgbà alẹ́lómi wọ́n ní ẹni kára rẹ̀ ò lè dáadáa wá ní ẹ̀wọ́ ó ti sáré máa lọ wá obìnrin ilẹ̀ o ààbùn náà lọ́wọ́ ajá olójú débẹ̀ yìí ọkùnrin yìí wọ́n ní kíní yìí ò lè rí rárá wọ́n ní àwọn tí wọ́n fẹ́ gbé wáyìí yọ́ máa tẹ̀ láwọn obìnrin kí ládùúgbò lẹ́sẹ̀kẹsẹ̀ ní kí ló dé ibi tó gùn ẹ̀sìn ohun ìyá ibi tó gùn ta lójú dé ẹ̀yẹ tó gùn dáyẹ̀ lójú dé lẹ́wọ̀n yìí mọ̀tánà fi tẹ́wọ́ ẹni ọba fẹ́nu gúgbé iṣẹ́ bá wà ṣe yàtọ̀ ọmọ èdè lè ló ajẹ́bí dẹ́ni ẹni ọba fẹ́nu gún tàwà kòlògá ẹ má wùlẹ̀ sọ pé tọ́lọ́pàá fẹ́ràn ẹ má àdínwọ́gbẹ́ bọ́ òfẹ́ aládùúgbò wa ọmọ ìyá náà adájọ́ kí ó náà ní bá ní à ìbẹ̀rẹ̀ rẹ̀ dá ọlọ́run tí ó pin rẹ̀ ọjà jẹ́ ọ̀padà máa mú torí tí wa náà mú mi wá kó tó di wípò mú wá dáadáa mú ní ayélé yóò tẹ̀lé dáòtì ní ìjà máa sọ ìjọ jáde lẹ́nu wa o gbogbo nǹkan ọwọ́ ọba dẹ́dà lọ́wọ́ iṣẹ́ láṣẹ omi sì ti jáde ní ọgbọ́ òun yára pé tó ọlọ́run tó mi yọ ọpẹ́ títí tó kọ̀ ẹ̀ka sí o wọ́n sọ pé ayélé ìyá àkọlẹ́gbẹ́ ní ìwọ̀ ẹ̀lẹ́gbọ́sọ́lọ́wọ́ ìyá gbọ́ ọ̀rọ̀ àkídà ẹ̀yẹ dáadáa ẹni ọba fẹnugú tàwọ́kùlù ìgbára lọ́lọ́wọ́n ọba tó ti kára lé tẹ́ tó fi yẹn mo ṣe bẹ̀ mọ́mọ́ nínú àwọn nǹkan tó dáwà alálẹ̀ jù ẹwọ ogun táwọn obìnrin máa ń lò pé wọ́n máa fi lórí wọ́n sì lò mọ́bìnrin ní wọ́n máa lóyún tẹ̀ ìdí afẹ́fẹ́ tó sọmọ bíbí ẹni tí lóyún sùúrùsùúrùsù wọ́n sọ pé kọ́ máa bímọ léraléra àwọn dókítà gidi ti fìdí ẹ̀ múlẹ̀ rẹ̀ kó lè kó bá lera rẹ̀ wọ́n sì máa lògùn pẹ́lá wọ́n ń lògùn fẹ́ lómi gan ọgbẹ́ ọdún mẹ́wàá ní sí òbí mọ́ wọ́n dẹ̀ ló fẹ́ lómi báyìí kò lè lògùn sí mẹ́ta lọ sí olóyìn ni kò nípa bẹ́ẹ̀ ẹni wọ́n bá gún ẹ̀ẹ́tọ́wọ́kùn ìfarati ọlọ́run ó ti gbára lé nǹkan tó fi yẹn ó ti sọ àyàn fi iman wọ́n dọ̀ wọ́n a sọ abala yẹn dáadáa ọ̀rọ̀ kejì oríṣi àwọn èèyàn ni wọ́n bẹ nípa àtàwọn kòrò àwọn nǹkan bẹ ẹ̀sìn mẹ́nubà náà rọ̀ tàǹsọ̀ wọ́n làwọn tó ń sọ pé onídi káti sẹ́ sájà fara tọ́lọ́m ó dà irú wọn ìlọ bí iṣẹ́ bàbá wíwà ọgbà tọ́lọ́m bá fẹ́ kẹ́mi yóò kẹ́mi jẹ́rẹ̀ ọlọ́run tí wọ́n bá pèsè fún mi yóò pèsè fún mi tó bá wọn yẹn tó bẹ́jú bẹ́ẹ̀ wọ́n ni wọ́n mọ̀ bọ̀ kàtọ́ ọ̀bọ̀rọ̀ di ọlọ́run àìkọ́jà àwọn kan ará yámà wá ní ìtàlẹ̀ yìí wọ́n ní àánáhìnà lè mọ̀tàwà kìlò ọmọ òrùn ní ẹ̀yẹ́ sí mọ̀tàwà kìlò ẹ̀ gbára lọ́lọ́wọ̀n ọba ẹni tó gbára lọ́lọ́wọ̀n ọba òun lẹ́ni tó mú wóró tọ́lọ̀ kí ìbọnú lẹ̀ tí ó retí irúgbìn tí ó jáde torí pé sámánì ìrọ̀ gold ọmọ ṣiṣẹ́ ẹ̀rí àwọn ọ̀rẹ́ kẹniyàn àwọn ni a nídi okun pa ẹni yìí ìlànà kílànà ni wọ́n wà ọ ìlànà táwọn sọ́làkù tẹnu àfẹ́lò ìrìn kejì òun làwọn ẹni tó ṣe yí pé àwọn tó gbára lé iṣẹ́ ẹ̀rí gbára lé iṣẹ́ wọn gbára lọ́wọ́n ìlànà àwọn ọlọ́pàá one plus one ikú tó tù ẹ̀dìgẹ́sì wọ́n máa Ah. kí ẹ fẹ́ owó yẹn kalẹ̀ tọ́lọ fi ṣe business iye bá ilé ẹgbọ́rọ̀ gẹ́ẹ̀sì mẹ́ àwọn àdìmọ̀ di yóòlù àwọn materialist ẹ̀rí ọ̀rọ̀ bẹ́ẹ̀ sí gbọ́mí mẹ́ àwọn materialist ah. ó dá mi lójú ni kí ẹ fẹ́ ilé ìtọ́jú da business yẹn láàrin ọdún kan ẹlòmí padà ti gbèsè tí wọ́n lọ kó lóòtú lọ́lọ́ yáwó rí one plus one equal to two ní ẹ̀bẹ̀ ilé lọ gba owó yẹ̀ tó lè yá 50 million tọ́lọ ń bẹ̀rẹ̀ business gan ọdún kẹwàá rí dápadà àpapọ̀ bá ní 5 million dápadà lọ́bàá lọ bí ní kóró odò ẹ̀rí àwọn kan nìyẹn ó jẹ́ ayọ̀ bí ìpòkùn tó ní wọn àwọn kan nìyẹn àwọn ti kí ni wọ́n gbára lé okùnfà ibi tàbá ti fi wọ́n nǹkan wà ó ti tú nìyẹn ṣùgbọ́n àwọn tó lóore àríwọ̀n ní ìpínlẹ̀ kan náà àti iṣẹ́ àti ìrúngbà làwọn kó làwọn kó papọ̀. àǹfààní wo ní bẹ́ẹ̀ bí kágbára ọlọ́run ọba sùhálù àkọ́kọ́ àárín fi ọlọ́run ìkejì yóò ṣokùnfà àlùjẹ́mù ìkẹta ìyẹn ọ̀rá sílẹ̀ yìí ìkẹrin òun ni bí ìhun tó lè dúró ṣinṣin lórí òtítọ́ ìkarùn-ún ìdèkí ìmánì ìyẹn rinlẹ̀ ìkẹfà ọlọ́run òtítọ́ yẹn ẹ̀nà ẹ̀ta ti máa yàìnà ọmọ yẹn tàwọ́kẹ̀lá alọ́lá àwọn hasbò ẹni ọba tàrà tí ọlọ́run gbogbo alámọ̀rí ẹ̀ tó ti ṣe gbìyànjú gbogbo nǹkan yá àdúgbàrí yòókù sọ́dọ̀ ọlọ́run ọlọ́run lé kiri yọ yanjú tó ti yanjú ọlọ́run ọ̀tọ̀ ìkéje nínú òkú pàtà àti rárí sì ti ìlà ọlọ́run ọba wà ó sì ṣẹ́ sọ́dọ̀ ọlọ́run bákan ọlọ́run ọba máa ń jẹ́ kí ìpinnu yẹn lágbára yóò sì lè dúró lórí ọ̀rọ̀ ìkẹsàn ọlọ́run tún máa ń pẹ̀lú ìgbàrá ọlọ́run ọba sùhánì ọlọ́run máa ń sọ èèyàn kó lọ́dà ṣẹ̀tọ́n ní lágbára lórí èèyàn gbogbo ẹni tí bá ti ń bẹ̀rù oògùn àti èṣù àti ẹbọn àti àtàsí àwọn nílà àtàsí márùn tó yá tó bẹ́ẹ̀ lómi oṣù sọ pé àpò tí òun tó lè ṣe síbi tí ọ̀rẹ́ mi ìwò ò lè rí bẹ́ẹ̀ ń jẹun kọ́sùn nígbàgbọ́n ẹ̀ wọ́n bá ṣe é ṣe ọ̀gbìn ìsìnlá tí ọ̀rẹ́ hàn bọ́sù wọlé ń ṣe ọdẹ̀ nígbàgbọ́ sí wọ́n máa ó gba àfá alájájá tí wọ́n sákí níyàn sí ni ọ̀dáhùn lára ẹ̀ ilé dáhùn lára ẹ̀ because ọlọ́run nìkan lòun ṣe kí ni ló fara sí ìwọ́n jẹ ìwọ́n tún sí nǹkan rí ilẹ̀ máa ń lọ sọ́dọ̀ àwọn àfá ni wọ́n ń kọ́ bọ̀ ìlà lẹ́yìn obìnrin àníyá kan ó dábí lójú pé ayẹ̀ wọn ti lé ní sísè lẹ́yìn rẹ̀ sí sọ ìtàn ìgbésí ayé wọn ìpínlẹ̀ mẹ́rìnlá làwọn kúnlẹ̀ àmọ́ 14 làwọn bí ó lẹ̀ fún méje gbogbo àwọn méje àwọn náà ní ìkọ̀tọ́ kẹ̀kẹ́ tó sáǹpà ní fáwọn ọmọ yáyẹn dẹ̀ ń sun ẹkú má ní sówó lẹ ní ìdì ni yàyá ní kè só àdúrà ní ẹsẹ̀ fún mi kọ́lá wọn ti lọ bá èèyàn bí irú ní báyìí kò lè ju èsì yìí lọ kí ló wọn bá wọn sùn ìyá ti lé ní sísí nínú ìyá ìrìn àti sinmi ẹsẹ̀ sì tẹ̀lé ẹwu ẹwu ẹwu àlùbá burúkú mo jákòjákú ẹ̀rí tí wọ́n bá ti nígbàgbọ́ nípa gbogbo okùn pé àwọn ìdìkú di ìsàkúsà ilá ìláhà ìlàlá tó wí ìsìlẹ́nu láti ń jẹ́ ní ẹ̀ o lè dáhùn lárẹ̀ ẹlòmí láàrin àwọn alérí fúgbà à òun ó sèsù sáfọn yóò sì ṣe lówí ìtọ́sọ̀ òdódọ́gba lóòdọ́ ẹni òdódọ́gba kọ́lá ẹ̀rì tí wọ́n tún máa jẹ́ kí àbá ẹ̀ tó sì ògbìyànjú tó ń gbìyànjú pé kí ní yọ̀wá dáhùn ni kò lè dáhùn nítorí mi ò nígbàgbọ́npa rẹ̀ rárá rábí tí ò kọmọ ọlọ́run máa ń fi sábà bí ìtàwọ́kùnlá àlọ́lá tí máa fi ń sọ yẹn ní bí ìlágbà lórí ẹni ìṣẹ́ ìkọ́ ọlọ́run sì máa ń fi ti tẹ́dàmù wọ́n sáyìn lóògùn kò ní dáhùn àwọn tí máa ń tẹ́júmọ́ nílá ẹ̀mọ̀ kójú mẹ́ nítorí àjẹ́ àbójú òṣòwò mo ní àdámọ́ rẹ̀ kí tí mo jòkó yìí wọ́n bá ní kẹ́lú ni máa jókòó mẹ́ lè ráyẹ kọjọ́ tí wá ti fẹ́ kì í sọ̀rọ̀ ọgbọ̀n ọdún láti ń sọ níwájú èrò kíkọ̀ báyìí kí yẹn ni wàá jókòó bí báyìí sí ó jẹ́ wàá wí bí ọ̀rọ̀ bíi mẹ́wàá ó dà kọ́kọ́ sínú ìwé lè sọ mẹ́fà ojú mi àdébí sọlá àtàlámù sọ àlẹ́ àyínú hàkù ojú yẹn òkú tó mi ó tó wọ́n sì sínú kòkòrò ìjẹ́ sojú àjẹ́ kọ́rọ̀wọ̀n ojú yìí náà ti lápá lára àwọn ẹni rerí tó sì jojú ẹni rẹ náà lówó afáwà sáà lọ́pọ̀ rọ́bì aláàbáàrí a ní ìrúwò oníjọ́ ní àjíkájírí owó àdédé tó wò báyìí gínú oòrùn tó kìí ní ìlú kọ́rọ̀ àfáàyẹ Àbárakàláwò àtàmì ìkọ́lé kí dípò bọ́ sàgbà pé bárakàláwò fi. Kò sàgbà pé ní wọn fi jẹ́ ẹni tó wò yẹn ni. A ní sọ láti aláàzọ pé kalẹ̀ kẹ́sì. Ó ti jẹ́ sẹ́ máa fara ẹni yẹn lẹ́já, ó ti jẹ́. Wo ọjẹ́ gbèsè ẹja, ọgbẹ̀já wá bí ìjọba ṣe tán. Ó kí ẹgbẹ́gbẹ́ gúnmọ́dá rẹ̀ kìí sojú àjẹ́ kìí sojú oṣó nítorọ̀ ní kílé tẹ́ máa para yín báyìí owó gbólóòtò wọ́n á sẹ̀rí tó sálù àlà àtàbí ẹ̀sí ẹ̀mí nìlára òun sì gbádùn pẹ̀lú ọ̀dọ̀ ọlọ́run tí èèyàn bá gbá ọlọ́run ọba táwọn kan bá tún létí orógùn tí wọ́n fi wò yẹn kò ní ṣiṣẹ́ ẹ̀yin obìnrin lẹ́wàá ní ewu pípọ̀ àwọn èèyàn wọ́n ní nǹkan àmúfẹ́ wọ́n ní síró àtẹ̀lé ní kálọ́lé ìbíkẹ̀dé fọ́dì jẹ́rìí mi ọmọ wọ́n ń pè o wọ́n ní síró àtẹ̀lé ní kálọ́lé ẹgbẹ́ tí wọ́n bá ti ṣẹ́jú mọ́ ọlá àbá yọ́ tẹ̀lé délé ní o àtòkà àmúfẹ́ tó o bá ti fara tẹ́ iṣẹ́ o tó o bá ti fara tẹ́ ọlọ́run aláìyọ́kẹ̀rí ah, yóò máa wọ́n àbí òṣò kàí lọ́wọ́ òun ó wà tuntun ògá òkàyí sí ni ó tún wá òkòjú nìṣe ìfẹ́ dáadáa yóò ṣẹ́ bí gbọ́gbọ́n ló ní pé ah, kí ní yóò máa tẹ̀lé òkà lọlé hákàdà àtàwàkọ̀ nínú àǹfààní àbí èso láàrin lára ìdára lọ́wọ́ ọba orílẹ̀-èdè lílè làkọ̀dọ̀ ìtẹ́yì gbèsè tí ìyẹn jẹ ìgbàgbà lọ́wọ́ ọba ó sì rí gbèsè nìtú ẹjá fún alẹ́sẹ̀ kékeré kan ẹ̀rí arákùnrin kan nínú àwọn ìsọ̀rọ̀ ó ní ìdí owó wọ́n wá yá 1000 dinar lọ́wọ́ ẹnìkan ẹni ẹ̀wá ní ẹlẹ́rìí wá ẹlẹ́rìí wo ló ń bèèrè ọ̀káfà bílá iṣẹ́ ìdá ọlọ́run tó lẹ́lẹ́rìí lọ́ ya ni ẹbá tó ní fún mi ní wàrántọ̀ òun ló ń pè wákìlì wà ní ọ̀káfà bílá ìwákìlá ọlọ́run ti tó ní wàrántọ̀ ọkùnrin náà bá wò pé ọjà ah, òdodo ní ọ̀tọ̀ tòótọ́ ẹnjọba yìí ni kò jẹ níwá o ní 1000 dinar ó ńlá ní orí 20 dinar lásán ó lé ní 12 million ẹwà wo yóò adúró 27 àánú 1000 dinar mo lẹ́ni ẹ̀yà ń jọ yìí àsìkò tó yẹ kó sanwó ń pàbò lówó bá tó ìlú òdìkejì sí ní àbòkòjú omi lọ́bẹ̀ẹ́ wọ́n bá jó nílẹ̀ ọkọ̀ ojú omi títí ọkọ̀ fẹ́ kan wá. Ah, ah, táìmù tájọ́ dá ilẹ̀ ní ìsúlọ̀ yìí kí lòun fẹ́ sí ọ̀nà mú pákó kan lẹ̀. Ó sì lu pákó ní. Ó sì kó one thousand dinero kò sínú ẹ̀. Ó sì fi lẹ́tà sí pé tó ọlọ́run nígbà mọ yáwó lọ́wọ́ ẹni yìí jọ́ ní. <laughs> Ẹ ṣéun ìyá ẹ̀ ń bá mi lọ́ńtò tọ́. Wọ́n mi sẹ̀rí, wọ́n náà mú fi ṣe wàrà ń tọ̀. Yọ́ lọ́dọ̀ rẹ̀ ó kéré jù ní òdòdó. igi sí rè ṣe tí lóde tó fi kó síwájú ilé ẹni yẹn ara alẹ́ rẹ̀ gbégi wálé wọ́n tún ju òbá ìfọ́n bá one thousand ti nà ẹ̀rú mẹ́ ọkùnrin yẹn wọ́n sọ ìmọ̀ bí ó dé bẹ́ẹ̀ àbí òní pé bẹ́ẹ̀ ọba tún wọ ó kó one thousand mí ìdálí yóò dán bá tó ò sí sẹ́ǹdì kankan náà ní bẹ́ẹ̀ ni ọlọ́run tó ń fi sẹ̀rí ìjè lòun ní ó bóun mú dọ́dọ̀ ọmọ kó ti dọ́dọ̀ rẹ̀ ọlọ́run ti mú dọ́dọ̀ rẹ̀ tó nípa bẹ́ẹ̀ nínú àǹfààní àbí èso láàrin níbi ìgbà ọlọ́run ọba onílé ìbànújẹ́ ọlọ ọlọ́run ọyá ìrìn àṣà ìtọ́rọ̀ kẹ́rì pàdé àtúnwò wà wọ́n fẹ́ ká máa ṣe tàbá fẹ́ jáde bismillahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ó lẹ́ni yóò tọ́jú ìdílé wí báyìí ọlọ́run ọsàn ọlọ́run òkè ó dá àwọn àṣetá ni ọmọ ayẹ̀bá fúnra wọn ló tún máa sọ fún fèjì pé ní ìsúnmọ́ o kí lọ fẹ́ sí lọ́dẹ̀ ọlọ́run ti sọ tó orílẹ̀-èdè àwọn ọmọ àṣekí ni wọn a máa ṣe àdúrà yẹn. Bákan náà, ìgbà lọ́wọ́ wọn bá náà ń pàdé tọ́wà bẹ́ẹ̀, ní máa mú wọn pè ẹ̀ṣẹ̀ṣá òmù lọ. Ẹ̀ṣẹ̀ṣá òmù ni ìjábà burú. Ẹ̀rí ìjábà burú. Àdébì sallallahu alaihi wasallam, wọ́n ni àkúyàrá tó àwùjọ tá wà máa ń lapa lára wa tẹ́lómi bá fẹ́ jẹ pákò lálẹ́ ó lè rántí ọ̀rọ̀ táwọn èèyàn sọ pé yé yín òkú àbíyàn fẹ́ jókòó ń di àrò àbíyàn fẹ́ jókòó lórí ọlọ àbẹ́nu ọ̀nà ó lè já sí pé àwọn ya só bẹ̀ kọ́ máa ti pé ìgbẹ̀gbẹ̀ ó ti sì kí ni o yóò ti jábọ́ bẹ̀ ọ̀ wá ṣàlàyé ẹ̀ dúdúdúdú àrò ní àìbá ọmọ iná lẹ́kùn ní ní kẹ̀ẹ̀jẹ́ ọ̀fẹ́ sí yẹn dì ẹ̀tún wo tó jọ́ ọ̀nà gẹ́gẹ́ má jẹun bẹ́ẹ̀ because láwọn èèyàn bá ṣe ń kọjá tọ̀ ní ẹ̀bá fún ọ ní gbádùn jẹ tó ń ṣe kíni tó ń jẹ wọ́n bá sọ ọ̀gbọ̀dọ̀ jẹun lójú ọ̀nà wọ́n mú àwọn kẹ́kọ̀ọ́ tí wọ́n kàn fi kúnra wọn lọ rẹpẹtẹ wọ́n fi kúnra wọn lọ rẹpẹtẹ tí bá ti gbọ́ báyìí gbọ́ èèyàn ọkọ̀ tó tó táyọ̀ ní ṣe àwọn sàdé níbi ṣe máa ń sàwà náà nìyàn jáde títí ẹ̀ bá ti kí báyìí sábúrú bá yọ̀ nílé tí ẹ̀ bá ti kí báyìí sábúrú bá yọ̀ nílé àdínlẹ̀sọ̀lá àkàlásọ̀ wípé ṣùgbọ́n tọ́lọ̀ máa fi mú kúrò ní kíni àtàwàkùn ìgbára lọ́lọ́run ọba subhanahu wa ta'ala ẹlẹ́ẹ̀kẹsàn nínú mẹ́wàá nínú nǹkan tí ó jẹ gbára lọ́lọ́run ọba kó àfẹ́ gbára àtàwọn òròyìn rẹ̀ bákan a sì gbà pé ogun pa wà pẹ̀lú ohun tí máa ń pa ọkàn wa tún rinlẹ̀ nípa àwọn tó ń pè ní tawhid àkọ́ra sí ọlọ́run a sì dábà dáadáa sí ọlọ́run àgbàfẹ́ mọ́mí níná ọlọ́run ní fiọ́lẹ̀ a ń sì bí pé ó fẹ́ sọ̀rọ̀ ọ padà rí dẹ́kùn ẹ̀rí bákanáà àtẹ̀fúnwóyè gbogbo ọ̀rọ̀ pátá ọ̀darí ẹ̀sọ́dọ̀ ọlọ́run wọ́n ni basirun bil ilaj ẹlẹ́ẹ̀kẹwàá tó kẹ́yìn pẹ́pẹ́ bẹ́ẹ̀ náà ni àdúgbò àwọn àyíwò láti máa ń gba ọlọ́run ọba tí èèyàn bá ń wá sí lẹ́yìn wọ́n fara tọ́lọ́run tó rìn bákan náà tí ọba kò lọ́dọ̀ àwọn ọ̀tá àti kò lọ́wọ́ wọn àti gbọ́ láyé ta tó jẹ́ kọ́ máa bọ́ òun ìgbà ọlọ́run ọba sùhánà bákan náà tí gbogbo àwọn yẹn bá kọ́ tiẹ̀ ìyẹ́ pọ̀ lọ́dọ̀ àwọn obìnrin wọ́n máa ń tẹ́yẹ síra wọn wọ́n fẹ̀gbà àbálágájá sí mọ́ irú ààyè rì ọlọ́run lọ gbára sí ọlọ́run òsìn ìfì ọlẹ̀ bọ́sẹ̀ náà wọ́n bá ka lọ́kọ̀ áàdì fún ẹ̀ àbíwọ̀ náà lọ ka ọgbàrá lọ́wọ́n bá sùn hàn bákan náà àwọn ààyè pọ̀ láwọn ààyè tó pẹ̀lú àwọn orúkọ rẹ̀ eléyìí tí ọjà àtìlóyè ẹ̀sọ́ta ọlọ́run máa ṣe ọdún yìí ní àríwá ọdún fún wa ọkọ̀ ọdún ọlọ́run jẹ́ àṣẹ láyé àwọn kẹtọ́lọ́run ti fún wa nínú dáadáa ọlọ́run máa jẹ ọba jẹ àlejò dáadáa ọlọ́run máa ta àṣẹ fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ kó wọ́pọ̀ jẹ́ kó ọmọ wọ́pọ̀ ọlọ́run fọwọ́ fi dáadáa ọlọ́run lápò ṣe fún ọlọ́run lè jìnnà sí wa ọlọ́run ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run láti dá padà sórí èdè nàìjíríà ọ̀yọ́ sì ti tíye sí wàhálà sí wàhálà àti gbẹdẹ báyìí náà wọn bá ti tẹ́ ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà padà síbẹ̀ ìsẹ́yìn bíbá iná ìdákùnmájà ọmọ wàhálà ìparí kéke ìjínigbé ìpànìyàn àwọn gbogbo bí ti ń tí wáyé ọ̀rọ̀ pàdé táwọ̀ ẹ̀dọ́ lájẹ̀ ó tẹ́lẹ̀ tá a wà yí o àwọn ìjọba wa ọ̀rọ̀ ìdákùnmájà ràn wọ́n lọ́wọ́ rẹ̀ ọlọ́run tún wá sí káwọn náà ṣe o ọlọ́run tún wá sí káwọn náà ṣe o ọbẹ̀ ọlọ́run ọba sùhánà wọ́n tún mú ìdíkùkù kọ́kẹ́ wọ́n tó ti sọ fún àwọn ènìyàn ẹlòmí báyìí اللهم ولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا يا رب العالمين يا أرحم الراحمين gbogbo ẹ̀yà pátá ní ẹ̀làtàdọ́ àfún ọlọ́májẹ́ ìfòdúsù fún ọmọ ọ̀hún tó ọlọ́májẹ́ ká fòdúsù fún ọmọ eh, atúnkẹ́ eh, èyí tí